يوسى بالوسواس الخناس الذي يوسوس في صدور الناس الوسواس يا شيطان oríṣi nǹkan ní wọn fi sínú ọkàn yẹn ìdẹ́yìn ọ̀rẹ́ ti tẹ́lẹ̀ tó bá dé bí òun yóò máa gbé wá kéèyàn máa ro wọ́n ní kí ni tí a lè ṣe àkọ́ náà ni a gbọ́dọ̀ máa wá sọ lọ́dọ̀ ọlọ́run bí aburú ẹ̀ a'udhu billahi minash shaitani rajim kàmá wá sọ lọ́dọ̀ ọlọ́run bíi àbúrò ẹ̀ bákan náà tí kíní bá fi ń pọ̀ àní kàkún mọ́ iná dáàbò máa ń bá ṣètọ́nù jà nìkan náà apá kọtíra tó yẹ káwọn ẹ̀rí wa lórí ẹ̀rọ̀dà nípa ọ̀rọ̀ bó la ṣe lè bá ṣètọ́nù jà ń pa ọ̀rọ̀ ròyìnròyìn tó bá ti ń pọ̀ ní kàkún mọ́ tó bá ti kàkún mọ́ wàá di ọ̀gá tó bá ti ń sàlọ́ lọ́mọdé kọ́ ti so ọ̀sìn tó bá ti ń gbé wa mọ̀ òso mọ̀ bá lù alẹ́ lọ ẹlòmíràn ní ẹ̀sìn ikú bá lù aláṣẹ ìṣètọ́nà ọ̀sẹ̀ rẹ̀ lè gé orí ẹ mú nítorí fẹ́ ṣe tẹ́lẹ̀ náà nìyẹn kí mo so ìyẹn nígbà tó bí ànábì ń pa arákùnrin kan ètò wà lórí irun àdìsọ wà ní bulúgbùmọ̀ ọ̀rọ̀ pé tó wá òpin sóhun ya tó ní àbọ̀wọ̀n so ànábì ni kó má jáde títí tí e gbọ́ òórùn àbí yóò rí pé afẹ́fẹ́ ara àwọn ṣùgbọ́n mo tún mo tún sọ pé mo ṣe kí ni mi ò tó wọ́n tó bá ti ṣe wọ́n rí pé kò ní padà wá mọ́ ọ̀dọ́ ẹlòmíì ló fi àdúgbò rẹ̀ pé léyìí ti ń gbọ́n àyà lẹ́yìn fún àwọn aṣọ lọ́dọ̀ lọ àánú tó wọn mọ̀ bàjá ní tí ò bá ti dẹ́ lójú gbó lórí tó ṣe kí ni tó dẹ lójú wọ́n fẹ́ rẹ̀ pé ọ̀fojú tí wọ́n náà pé à bọ́ọ̀lù máa ti sàlọ̀ aládé ọwọ́ tí ní dégínní pẹ̀lú ìní ọ̀nà tá a fi máa ń bàjá lọ́ba wa náà. ìjọba ìwà látọ̀dọ̀ ọkùnrin àwọn akẹ́kọ̀ọ́ èèyàn kan ní ìbéèrè ọmọbìnrin àbí èèyàn ní ọmọbìnrin náà mọ́nà mọ̀gbà yìí àti àbọ̀rọ̀ máa ń ṣe àbára náà. kò sínú rìwáyà náà bẹ́ẹ̀ kó jẹ́ kó wọnú ẹ̀ tó ń tọ́sán yíká pàtàkì torí pé wà wọlé ìyàwó ní ìyàwó hmm. ọmọ àdàkùn ntí ó kàn wà nù hadith yẹn ni pé ó sọ situation tó bá pẹ̀lú bí àgbà pọ̀pọ̀ rẹ̀ yàtọ̀ ìjọsìn ìjọsìn ìjọsìn náà ló ní tó ti gbọ́ yẹn ní tó ń ṣe ńgbà tí àbúdàdà gbóúnjẹ fún ká ọ̀dà pé tí ah, àwọn ẹ̀sọ́ fún máa ń ṣe náà ní àwọn ẹ̀jẹ̀ ojúmọ́ tó nẹ́fílà gbogbo òru àbájọ tí àwọn ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ rẹ̀ bá ní ó fi ń pọ̀